tó yí àwọn sọ̀hábà ọ̀rọ̀ náà láwọn ti wá gbogbo ọ̀rọ̀ nígbà tó lọ bá ti tó fẹ́ rèé àtàbà fẹ́ o ìrọ̀lá lábájá ò fẹ́ tó ń lábájá ò fẹ́ ìwọ̀ ìdánwẹ́ ò fẹ́ bá jẹ́ mọ́sí dáadáa ìlànà ẹni ti lọ tí yóò fi bèèrè ẹ̀sìn náà tí ò ní sàtẹ́dánù àfikẹ́ ẹ̀sẹ̀ nígbà tàbí gbogbo ẹgbẹ́ ilé tẹ̀lé lánà afárá kan díẹ̀ sí yàtọ̀ sí àlẹ́gbà Muhammad ó tẹ̀lé lánà ṣéhùn kan díẹ̀ sí yàtọ̀ sí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹni yóò tàbí tàbí tẹ́wò òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àmà yóò yá wọn sàhábà èyí tó burú jù náà alámọ̀ ìtàn ẹ̀ máa ń ṣe láyé sí ọ̀dá òun náà ni àdáadáa lẹ́ẹ̀mí ẹ̀sìn tàmà sí dídá kí ló fà tó fi rí bẹ́ẹ̀ tó wá burú jẹbọlọ ní kò burú jẹbọlọ àmọ́ ti torí pé ẹni bá ń ti àdáadáa lè ò ní ìlà ìdá yóò rò fún un ti sin náà ni kódà bẹ náà alẹ́kùn tó lérí ẹ̀ lẹ́yìn máa láwọn ìfídíà fún wọn fi ṣèyàn àbíọ́ náà kó máa tẹ̀lé kọ̀ọ̀kan ló fídíà o àwọn bàbá wa ń lẹ Yorùbá pàtàkì lọ́nù lọrin wọn ní ẹ̀rí ọlọ́run wọn sábà gbé sínú àmẹ́ríkà wọ́n sàmì ti súnà sọ́dà ní Muhammad mọ́sàbá apá ní adébọ́rẹ́ báwa rẹ̀ bídíà ṣìkárí ilẹ̀ èṣù ló ní bídíà mẹ́tẹ̀ èdè ẹ̀ bọ́ bá ti ń pẹ́ kó bá ti tẹ bídíà ọdún tẹ̀lé sínú ọdún ìlànà ìsúnú kọlọmọdúrà ní èṣù jọmọ́ jọmọ́ mùsùlùmí èyí tó já kọrí kúrúbà wa lẹ́nìí òun náà ni ìdájọ́ Islam lórí tẹ́tẹ́ títa àtúntẹ́tí là ń pè ní tẹ́tẹ́ gan eléyìí ṣe pàtàkì mùsùlùmí ó mọ́ o àtàdé ìyẹn tẹ́tà ṣe nǹkan ní ẹ̀kọ́ pé nǹkan báyìí ẹ̀tọ́ ni fún yín ẹ máa jẹ́ nǹkan báyìí ẹ̀tọ́ ni fún yín ẹ máa mú haqqu lillahi subhanahu wa ta'ala ọmọ nìkan ló dín lọ́dọ̀ kò wá fún ẹnìkan nínú ẹ̀dá rẹ̀ àti Muhammad sallallahu alaihi wasallam lóbi káṣí nǹkan lẹ́tọ̀ọ́ káṣí nǹkan ní haramu ọlọ́run tàbí nìkan ló tọ́ sínú àlùmọ̀ rẹ̀ kò tọ́ sí àbá kan èyí kéwú débẹ̀ tẹ́bí táwa dé yìí àti súnà lẹ́bọ̀ Muhammadu sallallahu alaihi wasallam ìní jẹ́ ìsìláàmù nù tẹ́lẹ̀ kan ní kíníwá yìí wọ̀ ní ẹ̀gbọ́ sí à ẹni bá wá nǹkan tó wọn bá wá ní àrọ́ọ̀mù ni bẹ́ẹ̀ni nǹkan bá sọ pé òun sọ ní aláàlí pé ẹlẹ́lẹ́ yìí àbí ìwọ́n gbà pé ẹnìkan ibi táwọn dé ibi táwọn kéwú dé ìtọ́nà bábá ti ní àráàmù ní báwọn bá ní àlá ní àlá ní bí ẹbá sí ẹbá níwájú ọkàn bẹ́ẹ̀ fọ́lá kó má ti tẹ́ owó àkáàbẹ̀ ètò káàbẹ̀ ní o ọ̀rọ̀ tí bẹ́yìn bá sọ adáadáa ẹlòmí ó ti kèfèrí kányányá gẹ̀ẹ́fẹ̀rí láńlá ní bá tí ó rẹ̀ ń lápùsẹ̀ mọ́ láti ìyámà ọmọ ẹni tọ́rọ̀ rẹ̀ ń lápùsẹ̀ ẹ̀hún lẹ́ni tí ò bá kó sínú kan mẹ́ta òun lọ ọ̀rẹ́ lápùsẹ̀ láti

àmúwá òun náà wá láàá kùjẹkùjẹ kan tí ń ṣe láyé tọ́lọ̀ òfẹ́ bá tẹ̀ àmọ́ kò ní kùjẹkùjẹ yí ẹ̀tọ́ ni ọmọ lọ́wọ́ kò ní ṣìnà ẹ̀tọ́ ni ìdíjẹ́ ṣìnà kò ní olè ẹ̀tọ́ ni ìdíjẹ́ tó ti bẹ́ẹ̀ àló lè dá o òun lọ náà wá wà yẹ́sùrù máa dúnà dáàlìkà lè máa yàṣà ẹni bá ṣe nǹkan míì tó bá yàtọ̀ sẹ́kọ̀ òun ọlọ́run ló foríjì àforíjì ọlọ́run ọba lábẹ́rẹ̀ méjì ló wá pé sí

kò lè ẹgbẹ́ kò yá mi yóò jẹ ìyá mi nínú náà ọba tó bá jẹ èzíyà tó jẹun ni àmọ́ kó sí nǹkan mẹ́ta tá a tọ́ ni ọmọ padà wá yọ kò nínú iná padà yóò wá fi sínú àlùjànnà ọlọ́mọ ìyá tó náwó kátó wà àlùjànnà rẹ̀ aláìláì jẹ́mọ́ tó bá wá rí tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀

bàbá tó bí ọgbẹ́ ọmọ lè ní kọmọ́sì ìgbẹ́kọ̀ ọ̀sẹ́ kọmọ́kàbùkù kábọ́lẹ̀ nǹkan ọba ńlá ti sọmọ ẹlẹ́ẹ̀kejì sí gbogbo wa ẹ̀rù pé ló bá níbẹ̀ ni ẹ̀ẹ̀mí mẹ́rin ti bẹ láàrin sẹ́wọ̀n kéke sí àyè ni ẹ̀rù ló bá bẹ́ ẹwà anábì wa ti nǹkan léwọ̀ fún yín ẹ̀rù pé anábì wa ti láyé ni eré ká anábì wa ti láyé ni anábì sọmọ máa wọ alẹ́ wàsánlá ó ní ẹ̀rí àlùkùhánì tọ́bẹ́ sọ̀kalẹ̀ pẹ̀lú bànújẹ́ ni oògùn ńláńlá ni wọn wà anábì lọ́rùn ẹ̀rù ẹ̀rùgbọ́rọ̀ òní anẹ́bí wá sọ̀rọ̀ fún yí ẹwà tí bá nẹ́bí mi ah, ẹ̀dàfẹ́mọ́ sọ bẹ́ẹ̀ máa wùn náà eléyìí olè púpọ̀ káàbá wọn sọ pé àláàrí rẹ̀ àrọ́mù rẹ̀ ó láwọn tó lè máa sọ́nà ò ó láwọn tó lè máa dá sí àláàrí àti àrọ́mù àwọn àfáà lè o àwọn àfáà láàrí ọ̀dá rẹ̀ fún kẹ́mọ̀ sọ pàhàláàrí ẹ̀yìn kẹ́mọ̀ rọ̀ fún ayé pẹ̀lú ìrìnàjà bẹ́ẹ̀ bá ń rọ̀ fún ayé ẹ̀kọ́ nù

iṣẹ́ tó bá ti jẹ́ṣẹ́ kálukú àwọn ọmọ gbé fún ni bẹ́ẹ̀bà fọ́lé tẹ́fẹ́ kan ẹ̀mọ̀ pé kápẹ́ntà ní ẹ̀ẹ́dẹ́ bíríkìlá bẹ́ẹ̀bà fi mọ́lé ẹ̀ẹ́dẹ́ pé kápẹ́ntà bíríkìlá lẹ́pẹ́ tó bá ti di ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn bẹ́ẹ̀ nǹkan yìí ṣé ta bá ṣe ọlọ́run fi àjẹ wá àbí kò ní fi àjẹ wá àwọn àfà ló lè yàn ẹbílẹ̀ fún wọn bẹ́ẹ̀bà wá dá sẹ́ bí ní ẹ̀yìn náà bẹ́ẹ̀ tí wọ́n náwó kálukú máa lọ sí ẹ̀ kódà kódà lọ́rọ̀ náà ẹ̀ àwọn àfáwọn lẹ́wà fún láyé kẹmọ̀ tó àláàrí àtàwọn àwọn àfáàkọ̀ láyé lónìí àmúkọ̀ mí sáàmà pàwọn àfáà ní àbáwọ́kọ̀ mí sáàmà sọ wọn ó láwọn àfáà pé àwọn wọn ní àwọn hàrùn ẹ̀yìn àwọn onímọ̀ àwọn àfáà náà fọ́n àfáà náà tí wọ́n yà yìí èyí tí ilé rí ní bábílẹ̀ fóun àwọn àfẹ́ ilé abọ́bílẹ̀ fóun àwọn àfáà tí wọ́n mọ sọ̀rọ̀ pa àláàrí àti àrọ́m tẹ́lọ máa bí wọ́n òun ni àwọn àfáà fi jẹ́ pé wọ́n ti tẹ́ pẹ̀lú alùhàn kẹrì ìyẹn tí wọ́n ń lo alùhàn wọ́n sì ń lo túnà ní Muhammad wọn wá dá gbọ́yé fúnra pé á ah, ìtẹ́ mi gbọ́yé Kùránì òun tẹ́ ti bẹ́ẹ̀ ìtẹ́ mi gbọ́yé túnà ìwé tó bẹ́ẹ̀ wọ́n máa ń gbọ́yé gẹ́gẹ́ àwọn ènìyàn wájú sí gbọ́yé àwọn tání àwọn tàbí àmẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn lámàlọ́bí sábà ń bí wọ́n àníṣọ́nù àìmẹ́yà àpá tó kún ilé tẹ́tẹ́ lónìí kí ló pèlè tẹ́tẹ́ jọmọ́ kápọ̀ mú láti bẹ̀rún ni àbí ká máa tán pé tẹ́tẹ́ o bẹ́ẹ̀ bá máa tán pé tẹ́tẹ́ ọkọ̀ sí òbí ìbẹ́lẹ̀ iná máa ń tẹ́lẹ̀ tẹ́tẹ́ ni o lápẹjú eré sí ẹkówó kalẹ̀ ìwọ mówó kalẹ̀ elé náà mówó kalẹ̀ ẹlẹ́ pé ó bẹ̀ láti méjì àbí mẹ́ta lọ bẹ́ẹ̀ àwa ní àwa ń kọ́ lórí kele kan tó ní á ah, bọ́ọ̀lù táwọn òyìn lápẹjú rẹ̀ Ronaldo ni ó kọ́kọ́ jẹ bóòlù àwọn èèyàn tábẹ̀ lójú máa kojú rẹ̀ wá o wọ́n ní Ronaldo yóò kọ́kọ́ jẹ góò àbí asma yóò kọ́kọ́ jẹ góò wọ́n á kọ́kọ́ kalẹ̀ sáwọn ọmọ akọ́ jẹ èyí ní kọ́ owó yìí lọ tẹ́tẹ́ nù àbí bẹ́ẹ̀ kọ́ lónà mi tó tún gbà wá tẹ́lẹ̀ gbà wá òun ní kéde mi ẹ̀jẹ̀ jọ sáré èmi ní kọ́kọ́ dé di di nǹkan tó débẹ̀ tẹ́pẹ́ àwọn afẹ́ tẹ́yìn fúnra wa èyí tá a sọ ní lérí àwọn nǹkan la tẹ́lẹ̀ lérí pé lágbájá ló kọ sí báyìí tẹ́tẹ̀lẹ̀ lẹ́nu afẹ́ àkówó kalẹ̀ owó tá a kó kalẹ̀ yìí ẹnìkan ní wàá kó gbogbo owó ni àbáwọn apá kan nínú àwọn tí àjọ ṣe dídè yìí àwọn ní kò wó jẹ̀mọ́ tẹ́tẹ́ nù bí àìní èmi ní kọ́kọ́ débi kí o á ah, ìwọ̀kọ́ àyíkú ẹ̀kọ́ ni ọ̀n gbá tẹ́kùtẹ́ níbi ọdẹ máa gbá àmọ́ bá ti pé wọ́n lù ọ́ lù mí ọ́ lù ta ni kó kalẹ̀ ẹni bá ti wá rúra onímọ̀ kúrú owó lọ tẹ́tẹ́ ní ìlú Stop going. kápó tẹ́tẹ́ nínú ṣẹ̀ríà Islam tó bá rí bẹ́ẹ̀ kí sọ nípa tẹ́tẹ́ nínú alùpùpù fún wa ẹgbọ́ yóò ọlọ́wà ní ẹgbẹ́ nípa ọ̀nà tá a lè fi ta owó láàrin ara wa la ta'kulu amwalakum bainakum bil batil owó ara yín ẹ má máa jẹ́ láàrin ara yín lọ́nà tó bá lọ́nà tó dá illa an takuna tijarata an taro àbíkó jáde pé ọ̀nà owó tó wò lẹ́nà sí exchange owó síra yín kó wá jẹ́ pé ẹnìkéjì àtẹnìkéjì wọ́n yọ́nú sí èmi àgbẹ̀rẹ̀ náà lọ́nu ti náà ni tẹ́fẹ́ tẹ́tẹ́ lórí wọn èyí tẹ́tẹ́ òun lè fún yára àwọn méjìdàjọ lọ́nu ti ẹ̀yìn méjìdàjọ lọ́nu ti bọ́ bá rajà lọ́sẹ̀ ẹni tó fẹ́ rajà fún ọ wọ́n ti ń kọ́ owó ọjà tó fẹ́ rà wọ́n ti ní ẹgbẹ́ fẹ́ rajà fún ọ kó náà owó dára tó máa sàbòsí ìgbọ́n wọn lè wọ́n náà bọ̀ tẹ́tẹ́ tí ẹ̀ ẹni kó padà bínú tó gbé láàrin ìtàlẹ́ ìfì ní inú kẹ́lẹ́ ọkọ̀ orí àbíkan borí rẹ̀ wọ́n bá borí rẹ̀ pọ́ máa ń rẹ́rìn ẹ̀rin bá orin òun ní ẹ̀rin wọ́n kan o òun tún ló sọ pé ah, ní ẹ̀rin tẹ́tẹ́ yìí ti ẹ̀rin tó kàdí ẹ̀rin ìdá ọ̀yọ́ ló sì nǹkan báwọn tẹ́lẹ̀ wá tẹ́wà lọ́rùn olúwa bá nínú àlùkùnrin kẹrì

ìlàmọ́já tìríjọ́nù náà ṣe ilé kọ́lé tìríjọ́nù ni wọ́n ṣìbábílà náà fi wọ́n ìdìbòrà náà ṣe kọ́dà ló para ti lọ́wọ́ bí ti rẹ̀ ìdìbá ìṣà ni wọ́n jẹ́ kí látọ̀kọ̀ ìdìbòrà ọlọ́run wá ń sọ méjì níjọ́ tí ó sọ tẹ́tẹ́ tí ó sọ léwọ̀n tí ó sọ léwọ̀n kò wá bá ti ìbòrà wù kò sì dájú ọ̀rọ̀ kan pọ́ọ̀lù ìwọ ló dájú kan ìwà àbúlá wọ́n àìṣà ìrẹ́lẹ́ta kíkọ́ ó ní yá ayọ́ lẹ́bí àmọ́nù ẹ̀yìn tẹ́lẹ̀ nígbàgbọ́ ṣe yé ìlẹ́mọ̀lọ́kàn wọ́n mẹ́rin ẹ̀bá ní. ó ní ẹ̀rí ọtí mímu àti tẹ́lẹ̀ títa wọ́n á ó ní ẹ̀gbin ni wọ́n min amali shaitan nínú àwọn ilé ìtù ní pàdẹ̀tẹ̀ gbogbo làádàpọ̀ tó tilẹ̀ ṣọ́rù olúwalẹ̀ ya di ẹ̀kìnlẹ̀ sí pátápátá kẹ́ẹ̀lẹ́ bá jẹ́ tí ó jẹ́rẹ̀ lọ́jọ́ àdìkìyàmà olúwa ní ìtọ́nà bá ti tẹ́lẹ̀ wọ̀lú pọ́ bá fi ilẹ̀ ọ̀dí jẹ́rẹ̀ ọlọ́jọ́ jẹ́rẹ̀ ìnà mẹ́rin orí ìlú ṣetán àyíkùnrin abẹ́yìn náà kò ọdí múmu àti tẹ́tẹ́ títa ọlọ́run ní àwọn méjèèjì ẹ̀rí olè ní sẹ́ẹ̀sù ni ètú wá sẹ́ẹ̀tọ̀ fún yín láti lè máa fi dá ìta ń pè ní ọ̀tá àti máa bí wá rẹ ni yóò máa jáde látàwọ̀ bí ẹ̀rọ fún nígbàgbọ́ mọ̀ sí tó ti yó dáadáa kò sí kí òṣèlú ti wà wù yóò ti

nítorí lẹ́yìn ibi áyà yìí òun náà ọba ti ṣe tẹ́tẹ́ títa ló ti ṣe lẹ́wọ̀ máa ta jẹ́ pé a gbọ́dọ̀ máa ta tẹ́tẹ́ àwọ̀mù ni o ó sì wà lára iṣẹ́ èṣù ó sì wà lára tó fi máa dá èdè kalẹ̀ sára ta jẹ́ ọmọ ènìyàn ẹ pé tí máa ti ta tẹ́lẹ̀ tọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ìjà máa ń sára tẹ́lẹ̀ ni o ọlá ọ̀nà táyà fi ń ta ọ̀rẹ́ tó gbó lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ tó ti gbó mọ́ abẹ́lọ́ba àlejò ọlá àwùjọ yìí mọ́tàbá fún ìṣẹ́ ohun àwọn láìlà ìlọ́gbà èyí ti bẹ ní ara ẹni kọ̀ọ̀kan wá ní kùjẹkùjẹ àti tọ́wọ́ fi sàdánwò وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه àlékún kí ọlọ́run orí àjẹjẹ kan ọlọ́run ọmọbá lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìjẹ́ ìwọ̀n tẹ́tẹ́ onílànsára ẹ fún wa ní ìkútúbà tẹ̀lé àwọn tẹ́tẹ́ lónìí ìtàlẹ̀ wá fún káàkiri àgbáyàwó èèyàn ó rọ̀ fọ́mẹ̀ lé ènìyàn ó wà ní yàrá rẹ̀ kó mọ̀ tàtẹ́lẹ́ lónìí tó ti láwọn àpèjì náà lórí lórí àṣẹ ìyẹn ń ta tẹ́lẹ̀ lọ́nu ìlú wọn gbé wá mọ́ náà ni wọ́n yọ ta wọ́tọ̀ jẹ́ mùsùlùmí dìnà sí nínú àwọn tẹ́tẹ́ bá wọn náà tó gbajúmọ̀ tẹ́tẹ́ ni torí pé ní ta tí lẹ́gbẹ̀ẹ́ tẹ́tẹ́ la sọ fún ọ ni nàìjíríà pẹ̀lú tẹ́tẹ́ ni náírà pẹ̀lú tẹ́tẹ́ ni bàbá ìgbẹ̀kú tẹ́tẹ́ ni gbogbo tẹ́ bá ti pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà káàbà ṣòfò láyé káàbà máa ṣòfò láyé kìyàmà ẹni tó abẹ́ sépò ayé rẹ̀ tí ò fẹ́ sépò ayé kìyàmà kó nínú sí tẹ́tẹ́ nítorí tẹ́tẹ́ yẹn yóò ní àdínú ṣàrọ̀ ní máa ń ba iye ọmọ ẹ̀dẹ́ ìyẹn jẹ́ ní tẹ́tẹ́ ẹlòmíì ó sì lọ ta oṣù mọ́tò rẹ̀ ẹlòmíì ibi ẹ̀ kó ṣe ń lé fáwọn ọmọ rẹ̀ fáwọn ìyàwó rẹ̀ tẹ́tẹ́ yìí ò ní lórí sí torí ń wá owó ṣe ta tẹ́tẹ́ olùdókòlẹ̀ lòmíì lè lọ mọ́tàdínsùn pé lọ tàá ẹlòmíì lè fi ìwé ilé rẹ̀ ó lè fi dúró níbi tẹ́tẹ́ àìní wá ṣe bá wọn ọ padà ṣe é torí wọ́n máa tọ̀ ọ́ àwọn tó ti ń ta yìí wọ́n ti òun la fún alẹ́ ìdájọ́ pẹ̀lú ẹ̀tẹ́ wọ́n gbowó sí ẹ wọ́n ọkàn níwọ̀n wọ́n sọ̀kọ́ wà nǹkan tó mọ́ ẹ̀rù mí gbogbo ni gómìnà ilé kó wà ní fún ọ pẹ̀lú báyìí rẹ̀ ló kó fún òun náà ti lára yín ọ̀rẹ́ bì so eléyìí náà pèlè tẹ́tẹ́ eléyìí ẹ̀pọ̀ tẹ́ ìjọ ta ìwọ nìkan kẹlẹ́ dúró